wọ́n rí ọmọ ọdún méjì he lọ́sùn ọkùnrin kan tó ń bọ̀ láti ìṣọ́òru láago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́wàá àárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún yìí ti rí ọmọdékùnrin kan he agbègbè heavenly gate ní owódeẹdẹ nípínlẹ̀ ọ̀ṣun la gbọ́ pé wọ́n ti rí ọmọ kékeré náà bí wọ́n ṣe rí i ni wọ́n gbé e lọ sí mọ́ṣáláṣí àpapọ̀ ìlú ẹdẹ láti kéde bákan náà ni wọ́n tún gbé e lọ sí ààfin olówódeẹdẹ ṣùgbọ́n wọn ò rí ẹnìkankan yọjú láti sọ pé òun mọ ọmọ náà tàbí ìyá rẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ àjọ civil defence lọ́ṣùn kẹ́hìndé adélékè ṣe sọ lẹ́yìn tí gbogbo ìgbìyànjú láti rí àwọn òbí ọmọ náà já sí pàbó ni wọ́n gbé e lọ sí ọ́fíìsì àjọ civil defence adélékè sọ síwájú pé ọmọ náà ti wà ní àgọ́ wọn tó wà nílùú ìdó ọ̀ṣun nípínlẹ̀ ọ̀ṣun kí ẹni tí ọmọ rẹ̀ bá sọnù lọ síbẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétíìgbọ́ yín